الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا قسم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسواجه لوري إجابة لكم ولكم القرآن الكريم لكن سورة sóra آية àyà أعوذ بالله من الشيطان الرجيم الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم شيء سبحانه وتعالى عما يشركون ألم الله سبحانه وتعالى الله الذي خلقكم الله أشهد عليكم ثم رزقكم بقنا وكنت إجابتين ثم يميتكم òun ló gba ẹ̀rùn ọmọ ìyọ̀fìyé ogun òun yóò tún lè yí padà hannun ṣúrọ̀tà ikú man yẹ fa'ánù ìbàlùkù ní ṣe ìjẹ́ kankan bẹ́ẹ̀ nínú àwọn tí ẹmú ní orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó lè ṣe ìkankanú àwọn tí a sọ̀rọ̀ yìí subhanahu nínú ọlọ́mọba subhanahu wa ta'ala wa ta'ala amma yushrikun bẹ́ẹ̀ ni ọba tí ó ga ọjà gbogbo nǹkan tí wọ́n wá ní orogún pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ń lẹ̀ fún wa nínú àyàtà àkàyè ipò òun lòún dá wa òun ló dá wa bẹ̀rẹ̀ látòrí bàbá wa adam alayhi salatu wa salam ọlọ́run ọba ta láti di ìwọ̀pẹ̀ ìyàwó rẹ̀ ọlọ́run ọba dá láti di ẹ̀mọ́ta ara rẹ̀ àwọn méjèèjì wọ́n tún mọ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àtayá Hawa wa olóyún obìmọ obìmọ ọkùnrin obìmọ wa ta'ala orí ka àwọn ọmọ wọ̀nyí kan fẹ́ra i láti lè fífẹ́ra wọn tí tó ṣe pé tó máa ń bèèrè kí ni òǹkà ọmọ ènìyàn lónìí a máa sọ pé a fún mọ́ nǹkan bí eight billion soul ọlọ́mọba subhanahu wa ta'ala ó dá wa látara ẹ̀mí kan tó ń ṣe bàbá wa Adam alayhi salatu wa salam ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́n sọ pé Allahu alladhi khalaqakum ọlọ́mọba ló dá yín ثم رزقكم bákan náà ó ń ṣe ìjẹ ẹ̀mú fún yín òun ló ń ṣe ìjẹ ẹ̀mú fún yín ìjẹ ẹ̀mú tí ọlọ́mọba subhanahu wa ta'ala ń ṣe fún wa òun ṣe agbára ẹni kọ̀ọ̀kan wa kò séèyàn kan ó dán kankan lórí rẹ̀ kò séèyàn kan tó ní ìkápá àti dán kankan tabala ń ṣe nǹkan lára nǹkan tọ́lọ́mọba ti dá kalẹ̀ òun náà là ń mú là ń papọ̀ mọ́ra wọn ló fi di nǹkan mi ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló ń ṣe àríjìkì fún wa bákan náà lẹ́yìn ìgbà tí a bá tó àsìkò tọ́lọ̀ ọba fẹ́ kálò lórí ayé ìyẹn nìkọ̀ọ̀kan wa tó mẹ́yọ ní ìsìnkú ọlọ́wọ́ ọba yóò bẹ̀ẹ̀ ní lẹ́yìn ìgbà tó bá bẹ̀ẹ̀ ní wa tó ṣe wípé wọ́n ti wá sínú sàárè táàjú káàkẹ́ fún ìgbà tí ọlọ́mọ bá ti kàn án ọdún wa ta'ala tó bá tó fẹ́ gbé wa dìde yóò tún gbé wa dìde òun bó ti jẹ́ pé a ti ju a ti kẹ́ fún sínú yẹ̀pẹ̀ ọlọ́mọ bá ti kàn ọdún wa ta'ala ṣe bẹ̀rẹ̀ هل من شركائكم من يفعل من ذلكم من شريك ọlọ́run wá bèèrè pé ẹ̀yàn mẹ́rin tẹ́ẹ̀mù nǹkan ní lórogún pẹ̀lú ènìyàn ọlọ́run ọba àwọn tẹ́ẹ̀mù lórogún yẹn ìjà ààrẹ ni tó ṣe wípé ó lè tẹ́ẹ̀dá nù wọn kò sí kò sẹ́ni tó lè tẹ́ẹ̀dá nínú wọn hátà àwọn tó ṣe wípé modern day tí wọ́n ń sọ fún wa wípé àwọn fẹ́ bẹ́ ẹ̀dá wọ́n ní àwọn lè mú ẹranko tó ṣe pé wọ́n gba bí abisẹ́ẹ̀lì kan lára ilẹ̀ kan tó ṣe pé wọ́n fi kìrẹ́ẹ̀tì kó jọ irú ènìyàn wọ́n dán wò lára ẹranko wọ́n ṣe yìí wọ́n àti ìdán wò lára èèyàn eléyìí wọ́n ń pè ní al-intifaqul tí àwọn olóyìnbó ń tóbi cloning ìpé kánwo èèyàn kan nísìn òun mú tẹ́ẹ̀lì kan lára ẹ̀ ló ṣe pé wọ́n fi clone rú ẹ̀ ní eléyìí náà kò ń ṣàwọn náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló dá ẹni yẹn wọ́n múnú tí ọlọ́wọ́ bá ti dá kalẹ̀ láti lè sọ di nǹkan ni ká má ti sọ wípé kò sí garanti pé nǹkan yóò lè dàbí ẹni tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala dánì wọ́n máa wo èèyàn kan tó lókìkí láyé àbólówó àbójónímọ̀ wọ́n wá ní òkè àwọn òfẹ́ túrú ẹ̀ parẹ́ mú wà láwọn fẹ́ mú sẹ́ẹ̀lì kan lára láti lè gbé túrú ẹ̀ tó mọ̀ so eléyìí tán bá ṣe kò sí garanti wípé nǹkan ẹ̀ lè dàbí ẹni yẹn so ló jẹ́ pé káàkiri ẹ̀kọ́ fún wọn rí nǹkan bẹ́ẹ̀ ṣe ìtọ́lọ́wọ́ ọba ti dákalẹ̀ náà ni wọ́n subhanahu wa ta'ala òun ló dá ọdún ènìyàn ìfẹ́ni tó lè dá nínú èyí tí àwọn èèyàn mú lórogún àlùjọ̀nú mẹ́lá wọn ń ké ní bó jẹ́ pé wọn torí pé ọlọ́mọdé wọn bèè lọ́wọ́ ike àháùlá ìyá fún kánú àbúdó àwọn iṣẹ́ yìí ni wọ́n ń ṣe jọ́sìn fún àwọn mọ̀láìkà ó máa fi ike subhanaka anta waliyuna min dunihim mímọ́ rẹ̀ ọlọ́run ọba ìwọ ní ọ̀gá àti tiwa ní ìlú nìyí a ní kankan ṣe pẹ̀lú wọn bal kanu ya'buduna al-jinna aktharuhum mu'minun aljanu ni wọ́n ṣe jọ́sìn fún kò ń ṣàwá èyí tó pọ̀ jù nínú wọn ló nígbàgbọ́ nínú ká máa ṣèjọ́sìn fún àlùjọ̀nù ṣùgbọ́n kápẹ̀ sọ wípé wọ́n ń sin màláìkà kan ká ní wọ́n ń sin màláìkà màláìkà ò lè dẹ́dà ọlọ́wọ́n ọba lọ́ba dẹ́dà bákan náà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ni máa gbà ìwọ̀n wa ní àsìkò tó bá tó fún ẹnìkọ̀ọ̀kan wa láti kúrò lórí rẹ̀ èèyàn kan lè jẹ́ sábà bí ikú èèyàn kan ṣùgbọ́n kò ń ṣe ní ilẹ̀ ló gba ẹ̀mí rẹ̀ lọ ọlọ́wọ́ bá tó tààrà bó wọ́n tààrà òun ló gba ẹ̀mí rẹ̀ sábà wá kú táájú táakẹ́ fún un sáré ọlọ́wọ́ bá tó tààrà bó wọ́n tààrà ó ní ìkápá láti tún gbé wa dìde. فإنما هي زجرة واحدة ولو ظني جد يوكنان فإذا هم بالساهرة قد كبر إذا باتا القيامة ولو سبحانه وتعالى عنان القادر على الخلق والإماتة والإحياء والرزق òun lọba tó ní ìkápá lórí àwọn ìkẹta nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹni tó lè ṣe nínú àwọn ẹ̀dá tí àwọn èèyàn ń ṣèjọ sí kò bá làákà ìmọ̀ kò bá làákà ìmọ̀ ká máa fi ẹ̀dọ́ ẹgbẹ́ wa bóyá èèyàn ní àlùjọ̀nnú ni igi ni omi ni òkúta ni kò bá làákà ìmọ̀ ká máa fi ẹ̀dọ́ ẹgbẹ́ wa torí pé gbogbo apátápátá ẹ̀dá la jẹ́ ọlọ́run ọba wo náà ni alifáríkò òun lọ́ba adẹ́dá ọba adẹ́dá òun náà tún ni ọba arọ́gbòkò ọba tí ń ṣe jẹ̀mú fún wa òun lọ́ba tí ń ṣe jẹ̀mú fún wa bàbá tó ń fún ọmọ ló jẹ tó ń fún ìyàwó ẹ̀ ló jẹ ọ̀gá tó ẹ̀mplọ́yìn ẹ̀ tó ń sanwó yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóun ló ń ṣarí ìdìbò fún mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun gẹ́gẹ́ ni ọba alárìsìkì òun gẹ́gẹ́ ni ọba alárìsìkì ló ń ṣarí ìdìbò òun ló ṣe fẹ́ni tó ń fún yẹn ẹni tó ń fún yẹn sábà nílò òun kẹ̀kẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní hàmì súra ká ikú tó ń bẹ́ ní ọ̀rọ̀ tẹ́ ẹnu lóró púpọ̀ lọ́lọ́mọba máa ń yẹ fàá ní ìdàríkù ní ìṣẹ̀ ẹni tó ń ṣe nǹkan tán ní àwọn kàtà kàkàlẹ̀ yìí tó hànà mímọ́ ọlọ́mọba tó hànà bí wọ́n tààlà wọ́n tààlà àmà ìṣe ìlú ọlọ́mọba tó hànà wọ́n tààlà ó má kàkà bẹ́ẹ̀ ló ga ju gbogbo nǹkan tí àwọn èèyàn ń wá ní sọ́mú ní orúkú pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́n bá ka jù gbogbo ẹ lọ ọba tí ò lórogún ọba téèyàn kò mú gbọ́dọ̀ máa ṣe ṣe nǹkan míì lẹ́yìn rẹ̀ òun nìkan náà ní agbọ́dọ̀ máa ṣe pé òun nìkan ló ti báàbò ìjọsìn a gbọ́dọ̀ máa ṣèjọsìn fún ẹ̀dá ọlọ́wọ́n ọba míì ṣùgbọ́n ìyáwó èèyàn wọ́n ń ṣèjọsìn fún àbúrò ṣèjọsìn tàbí ìjẹ́ wọ́n ń ṣe ìjọsìn fún nǹkan mi àbí wọ́n ṣe ìjọsìn fún nǹkan mi reality ni pé àwọn èèyàn ń képe nǹkan mi ẹni tó ń képe èèyàn ẹgbẹ́ wọn ń képe èèyàn ẹgbẹ́ wọn ẹni tó ń gúnran fún èèyàn ẹgbẹ́ wọn ń gúnran fún èèyàn ẹgbẹ́ wọn ẹni tó ṣe wípé ń jẹ́jẹ́ fún èèyàn ẹgbẹ́ wọn ń ṣe bẹ́ẹ̀ lára wọn tí wọ́n ń jẹ́jẹ́ àbá ń képe àbá ń gúnran fún àlùjọ̀nù ara wọn tó ṣe tó wọ́n ń képe àbá ń jẹ́jẹ́ fún omi àbí igi àbí ẹ̀pẹ̀ abọ́kúta àbí rí tí wọ́n ń jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń gbóná fún àbáńképe bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀sán wọ̀nyí kò sí ìkó lẹ́tọ̀ọ́ sí torí pé fúnnùhún náà lóko gbogbo àwọn táǹkọ̀ èèyàn ní àlùjẹ̀mú ní ibi ní omi ní ẹ̀dọ̀ ọlọ́mọba ni Allah subhanahu wa ta'ala huwa ọlọ́run ọba ló dá gbogbo wọn ọ̀hún ọ̀nà mustahiq lil ibada òun lẹni tó ní ẹ̀tọ́ sí ìkéde wa òun ló lẹ́tọ̀ọ́ sí ìjẹ́jẹ wa òun ló lẹ́tọ̀ọ́ sí ìgúnra wa òun ló lẹ́tọ̀ọ́ sí ìmọ̀ kéde ìmọ̀ jẹ́jẹ fún gbogbo àwọn kan wọ̀nyí ò ní ẹ̀tọ́ táwọn nǹkan wọ̀nyí torí tí ọlọ́run ọba náà ló dá wa ló ṣe jẹ́ ẹ̀mú fún wa òun ló pa wá lásìkò tí ó bá tó òun náà ni ó tún lè wá padà nítorí kí n kálukú lè bá jábọ̀ fún kí n kálukú lè bá ṣòṣìrò iṣẹ́ rẹ̀ kí n kálukú lè sọ bó ṣe gbélé ayé ọlọ́mọba yìí náà òun ló sọ fún wa pé nìkan náà ló lẹ́tọ̀ọ́ sí iṣẹ́ ìjọsìn wa gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣèjọsìn fún ìwọ̀n lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n reality ni pé àwọn èèyàn ń ṣe wọ́n ń pe nǹkan míì wọ́n ń gbóná fún nǹkan míì سبب لأن تفعل كتابك فين أنا أبوى محمد صلى الله عليه وسلم الله ما صلى فسولا إن سألته من خلقه سيري أنا أبو بامبي لو أنا شكيري إكتب عليك كنت يقول الله وان الله ولا إن سألته من خلق السماوات والأرض وفخر الشمس والقمر ليقولون lẹ́yàkúrú lẹ́lá tó bá bèrè lọ́wọ́ tàlẹ́tù tí ó dá fún náà sílẹ̀ òṣùpá tá ń wò òòrùn tá ń wò ta ló ní kí wọ́n máa ṣiṣẹ́ máa ṣe ń ṣiṣẹ́ rẹ̀ ta ló tẹ̀ wọ́n lórí wa wọ́n ní Allah ó mẹ́ yẹn gbogbo kún náà sọmá ìwọ̀n art lè lọ́wọ́ tàlẹ́ tó ń ṣe ìjẹ́ ẹ̀mú fún yín èyí tó ń wá láti fún náà ní àbí tó ń wá láti lẹ̀ àmì yẹ́gìlìkù sọ́nà ọ̀làbọ̀sọ̀ alẹ́ni tí ó ní ojú ìrìnà etí ìgbọ́ lè ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي فلنتم ذلك وكلا ترى لي أبو ما رجع لا تروكم بكر شير بس فلو من كان بما بيلو ومن يدبر الأمر فلون داريو وعيش فسيقولون الله wọ́n ní Allah ni wọ́n ní Allah ni àwọn tó mọ̀ sọ pé Allah ni Allah ló dá wọn òun ló ń ṣe ìdí ẹ̀mú fáwọn èyí tó wá látòkè àti èyí tó wá láti òun ló lè tí ìlú àwọn òun ló lójú táwọn tó Allah ló ṣe gbogbo àwọn ẹ̀yìn òun ló ń darí ọlọ́run rẹ̀ muhammad wa bí ìgbìmọ̀ sọ fún afẹ́lá tẹ̀sẹ̀kó tó bá ṣe pé nínú ẹgbà pé allah ló ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tó lè jẹ́ ìwà páyà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó lè jẹ́ páyà allah nìkan pẹ̀lú pé kí ẹ máa ṣe ìjọsìn fún ẹ máa képe lóun nìkan kẹ máa lúra fún lóun nìkan kẹ máa jẹ́jẹ́ fún lóun nìkan kẹ gbára lé lóun nìkan kẹ bẹ̀rù òun nìkan láyò tí irú bẹ̀rù bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní fún ẹ̀dọ̀ ọlọ́mọba kan so méjì náà ni wá ọlọ́mọba tó dá wa àwa yìí kú ẹ̀dọ̀ ọlọ́mọba ni wá èèyàn ni àlùjẹ̀mú mọ̀láìkà omi igi àti gbogbo àwọn nǹkan tó kù ẹ̀dọ̀ ọlọ́mọba ni wá so a ní alùkáníkù wọ́n náà kọ ọba abẹ́dà àtàwọn ẹ̀dá tó dá àwọn ọmọ ènìyàn aláàtiwọ́lẹ̀ ikú ọlọ́mọba ló dá wa òun ló ṣègbè ẹ̀mí òun lọ́ba tó ṣe pé oníkámọ́ gbọ́ òun ló níkámọ́ rí òun lọ́ba tó ṣe pé oníkámọ́ rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe òun ló ń darí ayé kí ló dé tá a ṣe ìjọ́sìn fún nǹkan mìíràn àti kìlómítà ń képe nǹkan ní ìta bá fẹ́ mú ìnira àbí ta bá fẹ́ mú ìjẹ̀sùn náà nígbà ní tẹ́lómi ó máa képe nǹkan ní òṣìṣẹ́ pé tí nǹkan bá dà tó bá tó dé ẹ̀ka ìgbà yẹn la máa ń rántí Allahu subhanahu wa ta'ala kí ló dé tá gbóná fún nǹkan mi àbá ń jẹjẹ fún nǹkan mi àbá agbára lé nǹkan mi kí ló fa gbogbo eléyìí sọlọ́mọ bá subhanahu wa ta'ala ó ní kí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó máa sọ yìí pé afọlá tẹ̀tẹ̀kù tẹ́yìn náà balẹ̀ ìpàkóhùn ló da olóṣèlú ẹ̀mú lónìí pápá fún máa tilẹ̀ òun ló ní kẹ́ máa gbọ́rọ̀ ló ní kẹ́ máa rí náà fi ìjọsìn fún òun nìkan. so àyà tá a kà yìí ó ń ẹ̀sà tó ṣe ń sa ìmú ọlọ́mọba lọ́kan ṣoṣo níbi ìgbẹ́ta ìṣèjẹ́ ẹ̀rú ìmú ọlọ́kan ṣoṣo níbi ìgbẹ̀mí wa ìmú ọlọ́kan ṣoṣo níbi ìgbẹ́ ẹ̀mí wa padà ìmú ọlọ́kan ṣoṣo eléyìí ni wọ́n tó ní kíni ọ̀ṣọ́dọ̀ ìfọ̀jú àwọn kèfèrí mẹ́ta wọ́n nígbàgbọ́ nínú eléyìí ṣùgbọ́n ìgbàgbọ́ wọn yẹn ò pé in tó yẹ kó súnmọ́ ò súnmọ́ ìyẹn ni bone of contention láàrin àwọn àti ànábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ fún wa sallallahu alayhi wa sallam ẹlẹ́gbà kó ló dáyé ẹlẹ́gbà kó ló ṣe jẹ ẹnu fún yín ẹlẹ́gbà kó ló gbẹ̀mí yín ẹlẹ́gbà wípé òun ni lè yín gẹ́gẹ́ bí àwọn àkáṣe gbà àwọn kan ní wọ́n gbà fóònù lórí àwọn ṣùgbọ́n ọlọ́run bá ní kánàdì sọ fún wọn pé yóò yè ní padà ọlọ́run bá ní sáàmà lẹ́rí na káfọ́rù allah ìwà ápù kólùbálà wà rápù látúbà fúnnà fúnnà láti dábà òun nàbì máa àmẹ́tò wà wọ́n lérò wọ́n sọ ebi wọn ní gbá wọn dìde táwọn bá ti kú táwọn bá ti kú táwọn ju táwọn tẹ ó ti tán náà nìyẹn sọ̀rọ̀ ìtọ́ǹtò ní gbèǹde òsì ọlọ́wọ́n bá fún kàánà wọ́n ta alámi sọ fún wọn pé wọ́n gbé ìgbé mo fi ọlọ́wọ́n bá tó dá mi dúra kò ń ṣe nìkan ètò ń gbélé ayé rẹ̀ ṣe wọ́n sọ nílò rẹ̀ wọ́n bá ní kàánà láàyè eléyìí tó rọrùn fọ́lọ́run bá láti ṣe ìgbé tó gbé ìdílé kó ṣe ṣe ní kálukú ètò rọrùn púpọ̀ fún Allah subhanahu wa ta'ala láti ṣe ní. sọ àwọn kan gbà fọ́lọ́run bó gbà wọn dìde àwọn kan gbà fọ́lọ́run bá subhanahu wa ta'ala ó gbà wọn dìde gẹ́gẹ́ gẹ́gẹ́ òun náà ni ó gbẹ̀mí àwọn òun náà ni ó gbà wọn dìde. wọ́n bọ́dọ̀ contention majorly pẹ̀lú àmì wa Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni pé wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n ń képe nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n ń gúnra fún nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n gbọ́lá fún àṣẹ nǹkan mí lórí àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n dẹ̀ pé ìyẹn náà bá mú bẹ́ẹ̀ báwọn mí náà ṣe ṣe láwùjọ wa lónìí bá ṣe ṣe lágbàáyé lónìí amẹ́yẹ àwọn èèyàn ní ṣe ìtàn náà ń gúnra náà ń jẹ́jẹ́ fún kan ní lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala amẹ́yẹ àwọn èèyàn ló ṣe lẹ́yìn bẹ́ẹ̀ ni amẹ́yẹ èèyàn ní tẹ̀lé àṣẹ tó yàtọ̀ sí àṣẹ ọlọ́run ọba ọlọ́run ọba ó pa wá láṣẹ pé ká ṣe nǹkan ìdàkejì tó ní ká ṣe dáàmà sí ìdàkejì tó ń ṣe yẹn kí ló fà á ìdílà kó fún ẹ wípé àṣàlù àbí tó sọ wípé ìtàn bá bàbá wọn tó ń ṣe lórí ẹ̀yẹ òun ṣe wípé yóò ṣe nǹkan yẹn lásán tó pè láṣàlù àbí ṣe èlú àbí constitution òfin ìlú ó ṣe pé yóò ṣe nìkan ó tún gbà pé nǹkan yẹn da àwọn lè máa ṣe káwọn gbé tọ́lọ́wọ́ bá kalẹ̀ àwọn lè máa ṣe nǹkan yẹn káwọn gbé àṣẹ ọlọ́wọ́ bá kalẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ irú nǹkan báyìí sọ̀nà bí ṣe fèrí ẹni tó gbé àṣà àlú tó gbèrú ó gbé àṣà àlú ó gbèrú yìí ó fi òfin ọlọ́wọ́ bá ó dẹ̀ gbà pé àṣà àlú tó ń gbèrú yẹn nǹkan tó ṣe wí pé ó dáa ju sọ́nà ọba sọ̀rọ̀ nǹkan tó ṣe pé tí Yorùbá ṣe ìfún ilé ìgúrégé èyí àti kí àwọn ànábì ọlọ́run ọba láti ní pọ́blẹ́mù pẹ̀lú àwọn èèyàn wọn lélẹ̀ àwọn èèyàn wọn pàpọ̀ lọ́wọ́ ọba ló dá wọn ló ń ṣèjì ẹ̀mí fún wọn ni ó pa wọn àwọn onígbàpọ̀ náà ló gbà wọn lé ìwọ́n ni wọ́n ti ní pọ́blẹ́mù pẹ̀lú àwọn ànábì wọn òun ni kí àwọn ànábì wọn sọ pé ká má pè nǹkan ní ìmọ̀ lẹ́yìn Allah ká má bùnà fún nǹkan ní ìmọ̀ lẹ́yìn Allah kọ́mọ́ gbára lé nǹkan ní ìmọ̀ lẹ́yìn Allah ṣùgbọ́n àwọn oníwàrà òkùnkùn tó jọ lọ́nà bá ti sọ wípé wọ́n lẹ́bí náà sákàdó ní ìdí àwòrìyá àwọn tó mú nǹkan ní lẹ́yìn ọlọ́run tó képe àbá fún àbá fún àbá ń ẹ̀ ní ìbẹ̀rù tó yẹ ká máa ní fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kí lè mọ́ ọmọ bá ń challenge wọn tó lè tẹ́ ṣe irun wọn ni máa na àbúrò wọn ìlà lè kọrọ ìgbóná ilẹ̀ láì tó ń fa ẹ à ń tò wọn à ń gúnra mú wọn à ń jẹjẹ fún wọn gbogbo lè tẹ́ ṣe afẹ́fẹ́ súnwá mọ́ aláàbò àwọn náà mọ̀ pé Allah ló dá wa ló ṣe jẹ́ ẹ̀mí fún wa ló ní ẹ̀mí wa ló gbẹ̀mí wa àwọn náà mọ̀ ṣùgbọ́n nǹkan tá à ń dúró fún tá à ń jẹ́jẹ́ fún yẹn tá à ń gbára lé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní àdúgbò fún ilé àlè kọ́rọ̀ ìbò rẹ̀ ilẹ̀ lọ ìlú fún afẹ́fẹ́ wọn fún lọ́lọ́wọ́ bá dáadáa náà tó ṣùgbọ́n nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó dé kó máa yí wọn pé rárá ẹ má fi àwọn nǹkan wọ̀nyẹn ẹ má búra fún àwọn nǹkan wọ̀nyẹn ẹ má jẹ́jẹ́ fáwọn nǹkan wọ̀nyẹn ẹ má tẹ̀ láṣẹ àwọn nǹkan wọ̀nyẹn kẹ́ wípé nǹkan tán sọ fún yín nǹkan tó tọ́ pé kẹ́ máa ṣe ní tó bá takò tọ́lọ́wọ́n bá sùn fún ẹ wọ̀ báyìí náà ẹ má ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ ẹ bá ṣe àwọn nǹkan wọ̀nyí ẹ ti ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba tẹ ẹ bá ṣe àwọn nǹkan wọ̀nyí ẹ ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ìtàn ọ̀nà ìgbé máa إلا ليقربون إلى الله زلفى ما نعبدهم إلا ليقربون إلى الله زلفى وإنتهوا أن تريان فيما دون فيما من يقين فيما إنتهوا أن تريان ما لججة لدعوا níbi sàárè wọn ìtàwọn torí ẹ̀ máa òun náà ní láti lè fi súnmọ́ ọlọ́run ọba pẹ́kípẹ́kí ṣùgbọ́n eléyìí nǹkan tí ó kọ̀rẹ́tì ni ètò rọ́ǹdì yìí so eléyìí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ nínú àyà tí a kẹ̀lé ìpè aláhùn lẹ́rìí kọlọ́kọ̀kùn ọlọ́run ọba ló dá yín fún mọ̀rọ̀ zákọ̀kùn òun ló ń ṣe ìdí fún yín ثم يميتكم òun yóò gbẹ̀mí ní ثم يحييكم òun yóò dá yín padà هل من شركائكم من يفعل من ذلكم من شيء àwọn tẹ́yìn kéfè gúnra fún jẹ́jẹ́ fún tàlẹ́ni tó lè ṣe kẹsànú àwọn ìtawà yìí subhanahu mímọ́ ọlọ́wọ́ bá wàtàhálà àmà ìṣirikó bákan náà ó ga kọjá gbogbo ìfẹ́ ń wá ní orogún pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n bá ka gbogbo àwọn kan ẹ lọ lọ́dún pé pé oríire ńláńlá orí tí èèyàn bá ń sin Allah subhanahu wa ta'ala nìkan kò wọ orogún pẹ̀lú ẹ̀ kò gbé nǹkan míì lẹ́yìn ẹ̀ kò jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ẹ̀ kò bára lé nǹkan míì lẹ́yìn ẹ̀ oríire ńláńlá òun lè léyìí olórí oore omi ìmọ́tẹ̀ ẹ̀mọ́ ẹ̀sìn lọ́wọ́ ó tún máa ti kẹ́ mi ó ń képe Allah ó tún képe nǹkan mi olóńgbìn òun gbá rẹ̀ ṣùgbọ́n òun náà ni ó tún máa forúkọ àlùjẹ̀nù òun ni ó tún máa forúkọ ọ̀rọ̀ wà ní ìyàkan òun yóò máa forúkọ ìyóòṣèrè gbà yóò máa képe wọn bẹ́ẹ̀ ni yóò tún pọ̀ sí mọ́ṣáláṣí náà eléyìí orígun ńláńlá ní fẹ́ni tó bá ń ṣerú ẹ̀ sheikh abdulrahman bin nasir sa'adi rahimahullah ta'ala wọn kọ́mẹ́ǹtì lórí ayàtọ̀ àtàrí wọn yóò gbèrú ta'ala annahu wahdahu al-munfarid bi khalqihi ọlọ́run ọba ọba tó ga akọjá àbúkú nǹkan ó ń fún wa nílùú ikú nìkan lòún dá yín wọ̀rọ̀ ti kó òun nìkan ló ń ṣe àríṣìkì fún yín ńlá tó sọ fún wa bàbá tó ń bọ́mọ tó ń bọ́yàwó àríṣìkì tó fi ń bọ́mọ àtẹ̀yàwó yẹn ni ọlọ́mọba subhanahu wa ta'ala òun náà ló ń ṣe ọlọ́mọba ló ṣe ló fi ní wàlá taqtulu awladakum khashyata imlaqi wàlá taqtulu awladakum min نحن نرزقكم وإياهم نحن نرزقكم نرزقهم وإياكم ọlọ́run ọba ní ẹgbẹ́ pa àwọn ọmọ yín nítorí pé bẹ̀rù ẹ má lọ bu ọmọ mẹ́lẹ̀ mọ́ tó bá bímọ kò ní gbogbo ṣiṣẹ́ tí ó lè kò lọ bu ọmọ mẹ́lẹ̀ ẹ má lọ bu ọmọ mẹ́lẹ̀ nítorí pé kí ni ẹ ń bẹ̀rù ẹni tó ń ṣẹ́yún

ó dájú kan ní ìṣàrí ìdìbò gbogbo àwa tó kù bàbá ni wá à ń bọ́mọ ọkọ ni wá à ń bọ́yàwó ẹ̀gbọ́n ni wá à ń ṣe fún àbúrò wa àwọn ọ̀dọ́ kọ́là ń ṣàrí ìdìbò ni ọlọ́wọ́ ọba ló ń ṣàrí ìdìbò fáwọn àtàwọn àwa kù jẹ́ sábàbí láti gbé àrídìbò yẹn dọ́dọ̀ wọn ni. wọ́n ìmọ̀ ọ̀fẹ́ mi kò bákan náà òun lẹ́ni tó ní ìkápá ti parí èèyàn fẹ́lẹ̀ sọ pé òun pààyàn ṣùgbọ́n òun kọ́ ni ó ní kẹ́mi rẹ̀ lọ ọlọ́mọba subhanahu wa ta'ala ló ní àsìkò rẹ̀ tó wọ iye àsìkò bákan náà láti lè ní wa annahu laysa ahadun min ash-shuraka'i alladhi yad'uhu al-mushrikuna man yushariku Allah fi shay'in àwọn tán wá orúkú pẹ̀lú ọlọ́mọba kò sí kankan ní ìka tó ṣe rí tí wọ́n ń ké pè àbọ́nkúnmọ́ fún àbájẹ́jẹ́ fún àbí wọ́n gbára lé lọ́wọ́ ní gbogbo àwọn sọ̀rọ̀ yìí فكيف يشركون بمن فرض بآبه أمور من ليس له تصرف فيها في وجه من الوجود كل هذا شيء ẹni tí ó wò ní contribution kankan tí ó ní kankan ṣe pẹ̀lú títà àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ṣíṣe jẹ́ múmú yìí pẹ̀lú pípa yìí àti gbígba ẹ̀mí yìí pẹ̀lú lílè yìí ẹni tí ó ní kankan ṣe pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí kí ló dé tí àwọn èèyàn wá ń mú wọn lórogún pẹ̀lú ọlọ́run wa wọ́n máa ké pè wọ́n eléyìí ó máa pe ìyá mi oṣù gbà ìyó máa pe ìyá ó pẹ̀yà ìyó máa pe jàbàjà tíṣù ìyó máa pe sàràbílà sàràbílà sílẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn nǹkan tí ìkàtà àwọn èèyàn máa ké pè gbogbo tẹ́kẹ́pẹ̀ yìí ni kò sí ìyí tó ṣe wípé ó bá lọ́wọ́ ọba kẹgbẹ́ níbi gbígbà yìí níbi ṣíṣe ẹ̀mí fún yín níbi gbígbà ẹ̀mí yín níbi jíjẹ́ ẹ̀mí yí padà kò sí ìtò lè ṣe mú wọn kò sí ìtò ṣe kò ṣe wájẹ́ fáwọn ẹ̀lẹ́ gbégbé kò ṣe jẹ́ fáwọn ẹ̀lẹ́ gbóná mú kò ṣe jẹ́ fáwọn ẹ̀lẹ́ gbára lé kò túmọ̀ sí pé the placement of priority lórí ìtò jẹ́ ẹ̀tọ́ ọlọ́mọba ká máa lọ gbé fún ẹ̀tọ́ ọlọ́mọba àìṣe ìṣàkóso ẹ̀ká ṣe é so حفظت وطيء فسبحانه وتعالى وتقدس وتنزه وعلى الشرك فلا يضره ذلك وإنما وضاله عليه فلو الله سبحانه وتعالى وضاتي أمة كل ما يبقى وانتوى لا نبقى وجاب يبقى وانتوى bẹ́ẹ̀ ló máa kanga kanga kúrò gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ga kọjá nǹkan wá tán fún ní orogún pẹ̀lú ọlọ́wọ́n bá fàdá yàtún ló bó dàbí gbogbo pé wọ́n pa ẹran wọ́n mú àbífi àwọn ìlú òṣèlú gbà àbáwọn àlùjọ̀mú ilé yìí ò àfẹ́ǹtì ọlọ́wọ́n bá kò àfẹ́ǹtì ọlọ́wọ́n bá wọ́n ìjọba wà bá àdúgbò àdéhùn ìyá wọn orí wọn yóò máa bẹ àwọn ni wọ́n yíya rẹ̀ tó bá ní jẹ́ gbogbo àlùfíàmù ẹni tó bá wà lóhùn pẹ̀lú ọlọ́mọ wa subhanahu wa ta'ala yóò máa bẹ́nu náà lọ gbére yìí yóò máa bẹ́nu náà lọ gbére yìí tó náà ni ó yíya pé òun gbé ẹ̀tọ́ ọlọ́mọ fún ẹ̀dọ́ ọlọ́mọ wa gbé ẹ̀tọ́ ọlọ́mọ fún ẹ̀dọ́ ọlọ́mọ òun ṣe nǹkan tó kó ìnira bá ọlọ́mọ òun ṣe nǹkan tó kó ìnira bá ọlọ́mọ ìkàtọ́ náà bó oníṣẹ́ sí o ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó kó ìnira bá ọlọ́run ọba wípé ẹ̀ka ń pe àlùjọ̀nù àbó ń pe ìyá òṣèlú gbà àbó ń pe ṣéwù kan àbó ń pe ànábì ọlọ́run ọba kan ìpé kó wá lọ kúrò nínú ewu àbí kó fún un lọ́mọ àbí kó jẹ́ ọjà òun kó máa tà àbí kó jẹ́ nǹkan máa dùn fún un ìyẹn ni kò ní ọlọ́run ọba lára bó ṣe é kúrò ẹni tó ṣe yẹn yóò jíjà rẹ̀ tó bá lè jẹ́ ìgbà ìgbéyàmù ọlọ́run bá dẹ̀ sọ fún wa ìgbé ìtàlá aláyọ̀ kúrò ní ìṣúrákà bí kéèyàn wọ orogún pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba ìṣà forí ìgbà fún wọn wàyẹ kí ní náà nínú ọba àríkà ní ọjọ́ ṣá ìjú ò bá tó ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀tọ́ ọlọ́run ọba ọlọ́run bá lè ṣe àforíjì ọ̀fẹ́ tó bá ń bẹ́ẹ̀ lórí ìgbà yẹn láti ṣe ṣùgbọ́n tí ọlọ́run bó ṣe àbójú fún ẹni tó gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹ̀dá rẹ̀ kan ọlọ́run kò fi ń ṣe àti tẹ́ni ẹ bá ronú kú ọ̀rọ̀ tó bá túbá ẹni tó bá ṣe yóò jí ààrẹ bákan náà ọlọ́run bá sọ láyé ní innahu man ẹni tó bá gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀rọ tó ń wá kẹ́kọ̀ọ́ bóyá ìṣọ́ ló ń wá ìdáàbòbò ó ń wá ìyẹ́wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìnáwó máa ń yí ṣùgbọ́n ẹni tó bá lóoru pẹ̀lú ọlọ́run ọba tó gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dá ọlọ́run ọba فقد حرم الله على الجنة الجنة ولو بعد سلوه هو الجنة ومأوى النار إذ تؤذر من نار وما للظالمين من أنصار أعطش يا أبو سلم يا روى تسألني تؤذر ولو bàbá mi sọ fún wa pé wà bá lù àlejò ìyá rẹ̀ orí wọn ni ó máa bẹ̀rù ẹni tó wá orò nípa lọ́lọ́run tó ṣe ọmọ pẹ̀lú ọlọ́run ẹni ò lè rí ibi gbà ìjẹ́ kó wá sí àwọn àbá àbọ̀rọ̀ pọ̀ lórí ìmọ̀ pọ́ṣọ̀n wa níbi ọ̀rọ̀ àwọn orò nípa lọ́lọ́run à ń gbé ẹ̀kọ́ ọlọ́run bá fún ẹ̀rọ ọlọ́run bá à ń pè ìfẹ́ mi lẹ́yìn ọlọ́run bá wá sí àwọn àbá àbọ̀rọ̀ lórí eléyìí